Èpísítẹ́lì ti Pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará Éfésù. Orí kìíní. Pọ́ọ̀lù àpọ́stẹ́lì Jésù Kristì nípa ìfẹ́ Ọlọ́run sí àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Éfésù àti sí àwọn onígbàgbọ́ nínú Kristì Jésù. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Jésù Kristì Olúwa olùbùkún ni ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́ ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ nípa jésù kristi fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀ fún ìyìn ògo oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ ni nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó sọ di pípọ̀ fún wa nínú gbogbo ọgbọ́n àti òye ẹni tí ó ti sọ ohun ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀ èyí tí ó ti pinnu nínú rẹ̀ fún iṣẹ́ ìríjú ti kíkún àkókò náà kí ó lè kó ohun gbogbo jọ nínú Kristi ìbáà ṣe èyí tí ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí tí ń bẹ ní ayé àní nínú rẹ̀ nínú ẹni tí a fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀ kí àwa kí ó lè jẹ́ fún ìyìn ògo rẹ̀ àwa tí a ti ní ìrètí ṣáájú nínú Kristi. No nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ nì ìrere ìgbàlà yín nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí nì ṣe yín èyí tí í ṣe ẹ̀rí ìní wa fún ìràpadà ohun ìní Ọlọ́run sí ìyìn ògo rẹ̀ nítorí èyí èmi pẹ̀lú nígbà tí mo ti gbúrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́ èmi kò sì sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀ kí ojú ọkàn yín lè mọ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́ àti ohun tí ọ̀rọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́ àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú tí ó sì fi jókòó ní ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run ga gbogbo ìjọba àti ọlá àti agbára àti òye àti gbogbo orúkọ tí a ń dá kì ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ pẹ̀lú ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. éfésù orí kejì. ẹ̀yin ni ó sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín nínú èyí tí ẹ̀yin ti ń rìn rí gẹ́gẹ́ bí ipa ti ayé yìí gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run ẹ̀mí tí ń ṣiṣẹ́ nísinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn nínú àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa a ń mú ìfẹ́ ara àti ti inú ṣẹ àti nípa ẹ̀dá àwa sì ti jẹ́ ọmọ ìbínú. E gẹ́gẹ́ bí àwọn ìyókù pẹ̀lú ṣùgbọ́n Ọlọ́run ẹni tí í ṣe ọlọ́rọ̀ ní àánú nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú Kristi oore ọ̀fẹ́ ni a sì ti fi gbà yín là ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀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 pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí nì láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù ẹ̀yin tí ó ti jìnnà réré nípa àtijọ́ rí ni a mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi nítorí òun ni àlàáfíà wa ẹni tí ó ti ṣe méjèèjì ní ọ̀kan tí ó sì ti wó ògiri ìkélé nì tí ń bẹ láàrin ó sì ti fi òpin sí ọ̀tá nì nínú ara rẹ̀ àní sí òfin àṣẹ wọn nì tí ń bẹ nínú ìlànà kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀ kí ó sì ṣe ìlàjà àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébù ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀ ó sì ti wá ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnnà réré àti fún àwọn tí ó súnmọ́ tòsí nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ baba ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́ ṣùgbọ́n àjùmọ̀jẹ́ ọlọ́tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run a sì ń gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì àti àwọn wòlíì Jésù Kristi tìkára rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé nínú ẹni tí gbogbo ilé náà tí a ń kọ́ ṣọ̀kan pọ̀ ń dàgbàsókè ní tẹ́ḿpìlì mímọ́ nínú Olúwa nínú ẹni tí à ń gbé yín ró pọ̀ pẹ̀lú fún ibùjókòó Ọlọ́run nínú ẹ̀mí. Éfésù orí kẹta. nítorí èyí náà èmi Pọ́ọ̀lù òǹdè Jésù Kristi nítorí ẹ̀yin kèfèrí bí ẹ̀yin bá ti gbọ́ ti iṣẹ́ ìríjú oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi fún yín bí ó ti ṣe pé nípa ìfihàn ni ó ti fi ohun ìjìnlẹ̀ nìhàn fún mi gẹ́gẹ́ bí mo ti kọ ṣáájú ní ọ̀rọ̀ díẹ̀ nígbà tí ẹ̀yin bá kà á nípa èyí tí ẹ̀yin ò fi lè mọ òye mi nínú ìjìnlẹ̀ Kristi èyí tí a kò ti fi hàn àwọn ọmọ ènìyàn rí ní ìrandíran mìíràn bí a ti fi wọ́n hàn nísinsìnyí fún àwọn àpọ́stélì rẹ̀ mímọ́ àti àwọn wòlíì nípa ẹ̀mí pé àwọn kèfèrí jẹ́ àjùmọ̀jogún àti ẹ̀yà ara kan náà àti alábàápín ìlérí nínú Kristi Jésù nípa ìyìn rere ìránṣẹ́ èyí tí a fi mí ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ fún èmi tí ó kéré ju ẹni tí ó kéré jù lọ nínú gbogbo àwọn ènìyàn mímọ́ ni a fi oore ọ̀fẹ́ yìí fún láti wàásù àwámọ́rídìí ọ̀rọ̀ Kristi fún àwọn kèfèrí àti láti mú kí gbogbo ènìyàn rí kíni iṣẹ́ ìríjú ohun ìjìnlẹ̀ náà já sí èyí tí a ti fi pamọ́ láti ayébáyé nínú Ọlọ́run ẹni tí ó dá ohun gbogbo nípa Jésù Kristi kí a bá lè fi ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọgbọ́n Ọlọ́run hàn nísinsìnyí fún àwọn ìjòyè àti àwọn alágbára nínú àwọn ọ̀run nípasẹ̀ ìjọ gẹ́gẹ́ bí ìpinnu àtayébáyé tí ó ti pinnu nínú Kristi Jésù Olúwa wa nínú ẹni tí àwa ní ìgboyà àti ọ̀nà pẹ̀lú ìgbẹ́kẹ̀lé nípa ìgbàgbọ́ wa nínú rẹ̀ nítorí náà mo bẹ̀ yín kí àárẹ̀ kí ó má ṣe mú yín ní gbogbo wàhálà mi nítorí yín tí í ṣe ògo yín nítorí ìdí èyí ni mo ṣe ń fi eékún mi kúnlẹ̀ fún baba olúwa wa Jésù Kristi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 ó ní kí a máa fi ògo fún nínú ìjọ àti nínú Kristi Jésù títí ìrandíran gbogbo ayé àìnípẹ̀kun àmín. Éfésù orí kẹrin. nítorí náà èmi òǹdè nínú Olúwa ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a fi pè yín pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù pẹ̀lú ìpamọ́ra ẹ máa fi ìfẹ́ fara dà fún ẹnìkejì yín kí ẹ sì máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà ara kan ní ń bẹ àti ẹ̀mí kan àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín olúwa kan ìgbàgbọ́ kan baptisímù kan ọlọ́run kan àti bàbá gbogbo ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú yín gbogbo ṣùgbọ́n olúkúlùkù wa ni a fi orí ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi nítorí náà ó wí pé. nígbà tí ó gòkè lọ sí ibi gíga ó di ìgbèkùn ní ìgbèkùn ó sì fi ẹ̀bùn fún ènìyàn. ǹjẹ́ ní ti pé ó gòkè lọ kí ni ó jẹ́? bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ilẹ̀ ẹni tí ó ti sọ̀kalẹ̀ òun kan náà ni ó sì ti gòkè ré kọjá gbogbo àwọn ọ̀run kí ó lè kún ohun gbogbo ó sì ti fi àwọn kan fúnni bí àpòstélì àti àwọn mìíràn bíi wòlíì àti àwọn mìíràn bíi ẹ̀fàǹjẹ́lísítì àti àwọn mìíràn bíi olùṣọ́ àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà Kristi títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ Ọlọ́run títí a ó fi di ọkùnrin títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi kí àwa kí ó má ṣe jẹ́ ìwé mọ́ tí a ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wá tì sẹ́yìn tí a sì fi ń gbá kiri nípa ìtànjẹ ènìyàn nípa àrékérekè fún ọgbọ́nkọ́gbọ́n àti múniṣìnà ṣùgbọ́n kí a máa sọ òtítọ́ ní ìfẹ́ kí a lè máa dàgbàsókè nínú rẹ̀ ní ohun gbogbo ẹni tí í ṣe orí àní Kristi láti ọ̀dọ̀ ẹni tí ara náà tí a ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń fi ara mọ́ra nípa gbogbo oríkèé ìpèsè gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ẹ̀yà ara ní ìwọ̀n tirẹ̀ ó ń mú ara náà bí sí i fún ìdàgbàsókè òun tìkára rẹ̀ nínú ìfẹ́ ǹjẹ́ èyí ni mo ń wí tí mo sì ń jẹ́rìí nínú Olúwa pé láti ìsinsìnyí lọ kí ẹ̀yin kí ó má ṣe rìn mọ́ àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti ń rìn nínú ìrònú asán wọn òye àwọn ẹni tí ó ṣókùnkùn àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run nítorí àìmọ̀ tí ń bẹ nínú wọn nítorí líle ọkàn wọn àwọn ẹni tí ọkàn wọn lè ré kọjá tí wọ́n sì ti fi ara wọn fún wọ̀bìà láti máa fi ìwọra ṣiṣẹ́ ìwà èrí gbogbo ṣùgbọ́n a kò fi Kristi kọ bẹ́ẹ̀ bí ó bá ṣe pé nítòótọ́ ni ẹ ti gbóhùn rẹ̀ tí a sì ti kọ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ ti ń bẹ nínú Jésù pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ èyí tí ó díbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín kí ẹ sì gbé ọkùnrin titun nìwọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́. So nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa í ṣe ẹ bínú ẹ má sì ṣe ṣẹ̀ ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí ó lè máa fi orí ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́ Ọlọ́run bínú ẹni tí a fi ṣe ìdìdì yín de ọjọ́ ìdáǹdè gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo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 àwọn ohun tí kò tọ́ ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́ nítorí ẹ̀yin mọ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìní ní ìjọba Kristi àti ti Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti olúwa ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀ nítorí èso ẹ̀mí wà ní ti ìṣoore gbogbo àti òdodo àti òtítọ́ ẹ sì máa wádìí ohun tí í ṣe ìtẹ́wọ́gbà fún olúwa ẹ má sì bá ìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí nítorí ìtìjú tilẹ̀ ni láti máa sọ̀rọ̀ nǹkan wọn nì tí wọ́n ń ṣe níkọ̀kọ̀ ṣùgbọ́n ohun gbogbo tí a bá wí ni ìmọ́lẹ̀ fi hàn nítorí ohunkóhun tí ó bá fi nǹkan hàn ìmọ́lẹ̀ ni nítorí náà ni ó ṣe wí pé. jí ìwọ ẹni tí ó sùn sì jíǹde kúrò nínú òkú Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀ nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kì í ṣe bí àwọn aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n ẹ máa ra ìgbà padà nítorí búburú ni àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹ má sì ṣe mu wáìnì ní àmupara nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn ní ọkàn yín sí olúwa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ ọlọ́run àní baba ní orúkọ jésù kristi olúwa wa ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù ọlọ́run ẹ̀yin aya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 ẹ máa gbọ́ ti àwọn olúwa yín nípa ti ara pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì ní òtítọ́ ọkàn yín bí ẹni pé sí Kristi kì ṣe ti àròjúṣe bí àwọn tí ń wu ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹrú Kristi ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run láti inú wá ẹ máa fi inú rere sìn bíi sí Olúwa kì sì ṣe sí ènìyàn bí ẹ̀yin ti mọ̀ pé ohun rere kó ohun rere tí olúkúlùkù bá ṣe òun náà ni yóò sì gbà padà lọ́dọ̀ olúwa ìbáà ṣe ẹrú tàbí òmìnira àti ẹ̀yin olúwa ẹ máa ṣe ohun kan náà sí wọn ẹ máa dín ìbẹ̀rù yín kù bí ẹ̀yin ti mọ̀ pé olúwa ẹ̀yin tìkára yín sì ń bẹ ní ọ̀run kò sì sí ojúṣàájú ènìyàn lọ́dọ̀ rẹ̀ lákòótán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 nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè dúró tiri sí ọjọ́ ibi nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán kí ẹ sì dúró ẹ dúró nítorí náà lẹ́yìn tí ẹ ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín tí ẹ sì ti di ìgbáyà òdodo nìmọ́ra tí ẹ sì ti fi ìmúra ìrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà lékè gbogbo rẹ̀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 àti fún mi kí a lè fi ohùn fún mi kí èmi kí ó lè máa fi ìgboyà ya ẹnu mi láti máa fi ohun ìjìnlẹ̀ ìhìn rere hàn nítorí èyí tí èmi jẹ́ ikọ̀ nínú ẹ̀wọ̀n kí èmi kí ó lè máa fi ìgboyà sọ̀rọ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ ṣùgbọ́n kí ẹ̀yin pẹ̀lú kí ó lè mọ̀ bí nǹkan ti rí fún mi bí mo ti ń ṣe sí. Si Tíkíkù arákùnrin olùfẹ́ àti ìránṣẹ́ olóòótọ́ nínú Olúwa yóò sọ ohun gbogbo di mímọ̀ fún yín ẹni tí mo rán sí yín nítorí èyí kan náà kí ẹ lè mọ̀ bí a ti wà kí òun kí ó lè tu ọkàn yín nínú àlàáfíà fún àwọn ará àti ìfẹ́ pẹ̀lú ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Olúwa Jésù Kristi kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ olúwa wa Jésù Kristi ní àìṣẹ̀tàn